ẹ̀rọ ọmọ mi adélẹ́yẹ ẹ pẹ̀lẹ́ kó ìlàjọ ọdún ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé o ẹ mà àwọn ọmọ mi kọ́ àti dáàdì ṣé gbogbo wọn mí ẹ pẹ̀lẹ́ mà mo fẹ́ gba àkíyèsí sí kinní kan ni báwo ni ráìsì tó gbé fún àwọn gire tó ti ṣàṣìṣe máa ju tiwa lọ báwo la ṣe ṣe kò yé mi o ẹ wo ọgbẹ́lọpẹ́ agbolé ọ̀dọ̀ pẹ̀tù o àwọn ló pa màálù kílò márùn ló kan ọkàn mi òun ló jẹ́ ká rẹ́rìn jẹ lọ́dún yìí ẹ kò sí nǹkan kan tá a rí àwọn grade two teachers àwọn level thirteen officers ní local government kò sí nǹkan kan tá a rí wọ́n dẹ̀ pín láti fẹ́ àwọn grade two teachers ó ga o pẹ̀lẹ́ mà ṣe ti rí deduction pẹ̀lú leave bonus yín ok àti ẹ̀rọ àwọn yẹn ara àwọn yẹn ó tún níbi tí yẹn náà dí ẹ pẹ̀lẹ́ mà ẹ ṣeun o èmi pè níkẹ́. ẹ̀ló níkẹ́ pẹ̀lẹ́ o àwọn àbúrò ẹ̀ kọ́ àti dáàdì ẹ̀ ẹ̀ mo ti ń bọ̀ ń lẹ́bẹ̀ yẹn wo ẹ̀ tí ìyá glory bá gbóúnjẹ wá ẹ̀ má gbà á o ẹ lè sọ pé thank you ma ọkẹ́ gbà kẹ́kì pẹ̀ sílé ẹnìkan ní ọgbọ́dọ̀ jẹ́ o torí abọ́ àjàṣẹ́ ló máa fi gbé jíjẹ wá sí ẹ ọ̀rọ̀ wù mọ́ ọ jẹ́ mi gbogbo ènìyàn ló pa adìyẹ ayẹyẹ adìyẹ adìyẹ ìbílẹ̀ ló pa lọ́dún tó ń ṣọdún tó ń ṣe kérésì kó apàdìyẹ ìbílẹ̀ tẹ̀sẹ̀ rí bí toothpick yẹn àjẹlí wúmà yẹn ẹ gbọ́dọ̀ gbá lọ́wọ́ ẹ̀ ọ̀mọ́ bọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé o ti gbé ráìsì yẹn kaná mẹ́bọ̀.